اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحباته أجمعين وبعد أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba tó tún ní kójú pé kẹsẹ̀ pé lónìí tí ò wá pé lérí ọ̀fọ̀ kò sì pé lórí ìbànújẹ́ bẹ́ẹ̀ ni kòkò lérí ẹkún òun ò ṣe àti payín kéke ṣùgbọ́n ó kò látàrí ti Islam adúpẹ́ fọlọ́run ọba náà ní wọ́n ń jẹ́ Islam náà ọlọ́run alámọ̀rí wa ọlọ́run kí Islam ó ṣòfò ń bẹ̀ má á wá Islam tì nínú alámọ̀rí wa asádi ọlọ́run kò níbi aburú ròyíròyí ẹ̀mí wa àtàbúrú iṣẹ́ ọwọ́ wa ọlọ́run kó là wá ń bẹ̀ èyí tá a ti dá nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa èyí tí a ṣe nínú àṣìṣe ọlọ́run ọba kó ṣàmójúkò fún wa àwọn ẹ̀ṣẹ̀ tó wá pamọ́ bíi àṣírkòlòkọ̀fì ọlọ́run awáforíjì lérí ẹ̀. nǹkan mi ń bẹ à ń ṣe pẹ̀lú àìmọ̀ àmọ́ ọlọ́run ò sí nǹkan náà ṣùgbọ́n kì í ṣe pé wù ṣe àti ẹ̀ mọ̀ pé nǹkan yẹn gan kò yọ́ lọ nínú ọlọ́run fún wa lérí ẹ̀ ìwọ náà ló sọ yí pé wàhámàlà alẹ́ ìsánú iná zọ̀lú máa àwọn ọmọ ènìyàn aláìmọ̀kan ọ̀lẹ ni wá ìwọlá lágbára olùsì ni wá ìwọlọlọ́rọ̀ ṣàánú wa kò tẹ́ wa mo wá jẹ́rìí fọ́lọ́run yìí nìkan náà ló lágbára òun nìkan náà lágbára ń bẹ fún òun nìkan ló nìkápá òun nìkan nìkápá jẹ́ tiẹ̀ pẹ́ náà là ń dá fún Allah Ta'ala lọ́wọ́. ọba tí ó ṣe wá ní mùsùlùmí kọ́lọ́ ọmọ ṣe wá ní ọ̀kan òkun lónìí pẹ̀lú àánú ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ a máa tẹ̀síwájú nínú àlàyé tàǹbàbọ̀ nínú Suratul A'raf súra ẹlẹ́ẹ̀keje nínú al a ti ṣàlàyé àyà kọkàndín ní àádọ́ta lánàá pẹ̀lú ògo ọlọ́run lónìí a bẹ̀rẹ̀ àlàyé lórí àyà àádọ́ta títí dé ìkọkànléláàádọ́ta báyìí bá gbà wá a wò ó bí àyà ìkejìlé ní àádọ́ta inṣàlọ́ ta'ala ká tẹ́tí sí kíkà àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو من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 فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا وما كانوا بآياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصل وَفَضَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُ يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون barakallahu fik wa jazakumullahu khairan èyàn ni kíkà àwọn àyà mẹ́ta tá a rí gbọ́dọ̀ pé wọ́n fi ọ̀kan lé o jẹ́ àyà mẹ́rin lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba àlékiọlá tó ti fún wa nírò nípa àwọn èrò orí tí ń bẹ ní àárín náà náà tí wọ́n láǹfààní láti máa bẹjú wo àwọn anú ọ̀nà wọ́n sì tún láǹfààní láti máa bẹjú wo àwọn aráàánú àlìjánà náà bẹ́ẹ̀ tí wọ́n bá dojú kọ àwọn anú ọ̀nà wọ́n ó máa bẹ ọlọ́wọ́ ọba kó ń bi iná kó má jẹ́ kọ́rọ̀ bẹjú wo inú ọgbà àlìjánà wọ́n máa bẹ ọlọ́run ọba kó ṣe wọ́n lọ́mọ àlìjánà lẹ́ni tó nírètí wípé ibẹ̀ náà lọ̀rọ̀ àwọn padà já sí a sì ṣàlàyé pẹ̀lú àyà yẹn wípé ibẹ̀ náà lọ̀rọ̀ wọn já sí. a mọ́ àyà wá wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú àwọn tẹnu wọn tọrọ tí wọ́n ń pè lábẹnugan àwọn ọlọ́lá àwọn onípò nínú ìlú. No, tí wọ́n ń ṣe àwọn èèyàn lórí kúrò lójú ọ̀nà ọlọ́run tí wọ́n ń hànà tí wọ́n ń dínà ẹ̀sìn fún àwọn ènìyàn tí wọ́n sì ń gbìyànjú tí wọ́n ń sapá lórílẹ̀ láti da ojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ wípé tí wọ́n bá dénú náà wọ́n máa ń sọ fún wọn wípé ṣe bí àwọn tẹ́ ẹ sọ pé Ọlọ́run ní kẹ́ ló wá dẹni ìkẹ́ pípọ̀ fẹ́ pọ̀ níjọ́ náà àti péjọ yín níjọ́ náà kí láǹfààní tó wá ṣe yín lónìí àwọn ará àárọ̀fó mọ̀ sọ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ náà àwọn afáàní kìí ṣe àwọn ẹni ń sọ bẹ́ẹ̀ wípé ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún wa èyí ni yóò mọ jẹ́ ìdíyàjẹ fún wa wáyà yẹn wá ń tẹ̀síwájú wípé ọ̀rọ̀ yẹn ò tí ì tán síbẹ̀. nínú tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹyìn láàrin àwọn ọmọ àlìjẹ́nà àtàwọn ọmọ náà ní wà náà da ashabul nari ọlọ́run wà náà أصحاب النار ونادى أصحاب النار أصحاب الجنة ashabal janna àwọn èrò inú náà wọ́n wà á ké sí tàbí wọ́n ké pe àwọn èrò àlìjánà an afidu alayna min al-ma'i ẹ jọ̀ọ́ sí wa lẹ́nu ẹ bù fún wa nínú omi àlìjánà a ò máa àbí inú tọ́lọ̀ ń pa létè fún yín òun náà nínú oúnjẹ àlìjẹ́nnà ya ní alùnẹ́rí yẹtùlùbùnà min alìjẹ́nnẹ́tì ṣàrọ́ọ̀bà jẹ́nnẹ́tì wà tọ̀ánà أطعم الجنة وأشرب الجنة يطلبوهما آل النار من آل الجنة وهذا أمر مستحيل wọ́n ń béèrè pé kí wọ́n fún wọn nínú jíjẹ àti mímu èyí tí ń bẹ nínú ọgbà àlìjánà kí lọ́lọ́run wí káàkiri kọlù èsì tí wọ́n fún wọn ní o kí náà inna Allaha inna harfi tawkid iná lọ àdájúdájú ọlọ́run ọba àníkè ọlá láìsí èméjì hàrọ̀mọ̀ ha ó ti ṣe léèwọ̀ kí ló ṣe léèwọ̀ mímu àlìjánà ohun mímu bẹ̀ àti ohun jíjẹ bẹ̀ ó ṣe léèwọ̀ fún ta ni àìlẹ́rìí káàkiri fún gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo ìrírí wọn ò ní ìfẹ́nu kan. kẹ́ ẹ rántí nígbà tá à ń ṣàlàyé nípa kí ló fà á tí àwọn kèfèrí tí wọ́n fi rí nínú adùn ayé kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ń ta kàtí pàtàkì láyé ó tẹ̀ wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí gẹ́gẹ́ bí aya fífẹ́ ọmọ bíbí dúkìá níní tí wọ́n ti kọ ọ̀rọ̀ ayé jọ alọ́mú àwọn aya àwọn Qur'an láti ṣàlàyé ẹ̀ àwọn àpọ̀balẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ànábì tó sọ wípé láwọn kánà ju ìyá tẹ̀sínú jàná àtàrùn ìjọsí ìrìnlọ́lọ́ ìbáṣe wípé ilé ayé ó tẹ òṣùwọ̀n tó tó ìyẹ́ ẹ̀fún ẹyọ kan tábàgbé sórí téèlì tàbí ayé lórí tí èso wá tẹ òṣùwọ̀n tó yẹ ẹ̀kan kan ni lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò bá ti kú tètè ní jẹ́ omi kan mu láyé ìbájú jẹ́ kí wọ́n rí ìgbàdùn tàbí ṣùgbọ́n gbogbo ìgbádùn ayé pápá kò tó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run eléyìí yóò yé wa dáadáa sábà lọ́wọ́ ọ̀rọ̀ tánà bí sọ nípa ẹni tó wọ àlìjánà kẹ́yìn àbí ìdílẹ́wà ní ìlọ́ àbí ìdílọ́ ìlọ́kọ́rí sọrí ìlọ́kọ́rí alákùnrin tó wọ àlìjánà kẹ́yìn ó ti kọ́ wọ náà láti wúwá ní àlìkọ̀ọ́rí ṣùgbọ́n ẹni yẹn ó wà nínú àwọn tó gba ọlọ́run lọ́kàn tí àwọn pé tó bá yá nílé ayé kò ní kẹ́ tí ó fi òun mọ́ ìwọ́n máa kú òkú ilẹ̀ sẹ́ni kankan tí ó fi òun mọ́ láyé. ìyìn táwọn èèyàn kan máa ṣe ní láìláìlàlá tó bá yá kò ní kẹ́ tí ó fi láìláìlàlá ọmọ aláwọ̀ ìtàn ni wọ́n máa ṣe wọ́n wá béèrè lọ pé ewó lẹ́ ń àbáwọn bàbá wa lẹ́ni tó ń ṣe aláwọ̀ yìí náà làwa náà sì ń ṣe tó bá tún wá yá kò ní sẹ́nì kankan tó ṣe àlọ́ọ̀bù mọ́ láyé orí àwọn ìyẹn láyé máa parẹ́ lé lórí ní òkè parẹ́ àwọn là ń pè ní àṣọrọ́ọ̀rù náà lànàbí sọlọ́bọ̀ àlèwọ̀sánilá kàkú mùsàájú ìlà àlá àṣọrọ́ọ̀rù náà bí ayé ò ní tán nígbà táwọn obìnrin ní bẹ́ẹ̀nbẹ́ àyàfi kó jẹ́ pé lórí àwọn olórí burúkú jùlọ ẹ̀dá láyé òsàgbé àwọn tí ò jẹ́ lé mọ́ náà ìnáàdà ìyáǹzìlú ìdílé ìlú ìlàdúnìyá wàyàtàmú sálú lè náà sí èṣù gẹ́gbúra ó sọ̀kalẹ̀ wá sí ilé ayé yóò wá yí àwọ̀ rẹ̀ padà fáwọn èèyàn yàkúùlù láhùn aláta àbòdò lọ tẹ́ẹ̀mí sí lọ ni wáyú jí ìbù wọ́n wà wọ́n fọ èsì mọ́ni lọ tàníjọ́ lọ yóò wà ní àná yóò lóun ni bó si lọ yóò kọ wọn wa wà máa forí balẹ̀ fún àṣẹ ìtọ́nù wọ́n rò pọ̀ lọ́nà làwọn won ìlú sọ fún wọn àwọn èèyàn ilé ayé ó parẹ́ lé lórí ní ilé ayé ó wà á di ayé wà á ọrùn ọ̀run nígbà yóò fi parẹ́ lè wọn lórí ìrìn tí wọ́n rí àwọn tó pe aláàkẹ́yìn yẹn nínú wọn tí lọ náà tí ń jáde yẹn pẹ̀lú àánú ọlọ́run torí pé kó fi ṣàlàyé ẹ̀ náà sẹ́yìn ká ẹ̀dá níjọ́ lẹ́yìn tá a ti ṣìpẹ̀ gbogbo àwọn abẹ́ ṣìpẹ̀ ànábì náà ti ṣìpẹ̀ gbogbo ẹni tí ó ṣìpẹ̀ ti ṣìpẹ̀ ìyẹn làwọn tọ́lọ̀ ń yọ ǹda fún pé kí wọ́n ṣìpẹ̀ tó sì yọnu sí i ṣàṣà sọ pé ìpẹ̀ kan ò ní wúlò ń dọ̀gbé ìdí àrùkì àmọ́ ìlà bí ìsìnláì wàrìdọ̀ àyàfi pẹ̀lú kíni ìyọ̀ǹda ọlọ́run àti kọ́lọ́run ó yọnu ọlọ́run ó yọ̀ǹda a ìtẹ̀lẹ̀ òní wúlò ní Quran sọ pé mélòó mélòó àwọn tí ó mọ̀ ìtẹ̀lẹ́jọ́ pé èdè ìtẹ̀wọ̀n òní wúlò so irú àwọn tí wọ́n máa fi wá láìra rí tó bá pé èdè màá sọ ọ́ di àgbàdo màá gbé bá di wàlìjọ́ náà màá pọ̀ ilé ẹjọ́ mọ́ kò ní ya tí wọ́n wá pérò tó pọ̀ sí lábẹ́ wípé ni ó fẹ́ ó gbèrò púpọ̀ kò gbèrò kankan jọ gbèrè àti àmọ́ látẹ̀síru wá zìrọ́ta wí zìrọ̀ ó zìrọ̀ ẹnìkan ò ní gbé látẹ̀síru wá kan ò ní ru ẹrù ẹlòmíì jọba lèkó lè mú ìhìn nínú ń yá ó máa ibi ni ọ̀rọ̀ tẹ ó kà á láyà ńjọ́ náà. fáwọn Yorùbá sọ pé yóò tó gẹ́ẹ́ níjọ náà ẹni yìí nígbà tó wá jáde lẹ́yìn yẹn ni Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ wá mú àánú rẹ̀ wá pẹ̀lú àánú rẹ̀ kọ́pùdọ̀ yóò bu àwọn kan nínú àjẹsínú náà wọ́n tó sì pẹ̀lú àtọ́jú náà Ọlọ́run fúnra ẹ̀ wọ́n tó wá lọ wà níjọ náà ṣùgbọ́n ní tó kàn àmọ́ iye ọdún tó lò nù náà torí bàbá sọ pé one million years eré ọwọ́ ni òun torí pé ọjọ́ gbèsè gangan nínú sọ́rọ́tìlì màárì nígbà tọ́lọ̀ ń sàlàyé pé sàálà sá ìlú mi àdáàbí wà pé Abèrè ọ̀rọ̀ kan wá béèrè nípa ìyà tí ń bọ̀ wá ṣẹlẹ̀. Lèlè káàkiri ìnà àwọn kèfèrí yóò ṣẹlẹ̀ fún òun. lẹ́yìn tẹ̀lé ọ̀dà àkìrì ẹnìkan ò sí kò ẹni tí ó ti ìyá ń dànù tó lè di owó pé kí àyẹ̀ mọ̀ wọn. ọwọ́ ọ̀dọ̀ ọlọ́run ọwọ́ ọlọ́run nìyà ti jẹ wọn. ọba tó ní àwọn ọ̀nà ìgbàgún sánmà sánmà yóò ní ọ̀nà pé sọ yóò di ọ̀nà

نعم نعم náà ọlọ́run ní níjọ́ yìí àwọn mọ̀lẹ́kà wọ́n ò mọ̀ òkè lọ sánmà fi mi ní ọjọ́ kan ṣoṣo náà kánà. kánà ní ọ̀la òun àìfàsá èyí tó ṣe wípé wọn rẹ nínú ẹ̀yìn ara yóò máa ṣe déédéé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún wọ́n ní àà ah, ìjọ́ ọ̀gbìn alìkíámà ọjọ́ kan ìnìyàn kìí ṣọ̀rọ̀ 24 hours ayé o sí yaomi kánà mẹ́kùdáàrù kọ̀m̀síìnà alfasanati òdiwọ̀n rẹ̀ ní òǹkà sí yín láyé yóò máa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tó aláwọn èèyàn fẹ́ jìyà níjọ́ gbéǹde kí wọ́n tó wọ lori wọ́n wà lórí wọn táwọn afá bá ń kọ ní pé wá lám bí anágàtà kú mọ́ alẹ́ àkọ́dà mi tí wọ́n sọ pé yóò dò lórí ọlọ́run yá ọmọ tààrọ̀ mọ́ lọ ẹlòmíràn ò pé bóyá tí ẹ̀kan dùn wájú adájọ́ ọ̀ṣẹ́jú kan ni ó dùn less than fifty thousand years ṣùgbọ́n àwọn kan ọlọ́run máa là wọ́n á wà lábẹ́ àríṣì ṣùgbọ́n tá a kàn fẹ́ lò ń bẹ̀ ó náà ni wípé ọlọ́run ọba àlékè ọlá yóò wá mú ẹni yẹn kúrò nínú náà ni mo fi ṣàlàyé tí a lè sọ pé one million years mo kàn fẹ́ ká gbàgbọ́ yé nígbà tó ní sábà ní one million years à ń ṣeré ọwọ́ nígbà tí ìjọ kan bẹ́ẹ̀ kan a fẹ́ gbàdájọ́ àti lo fifty thousand years lórí ìdúró ọlọ́run sì ní yẹ́ ọmọ nàìjíríà láì. Ma عند ربك كألف سنة dájúdájú ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ó dàbí ẹgbẹ̀rún ọdún ní mẹ́tàrúndùn nínú òǹkà àti yín. tó ká la fẹ́ lò yẹn a jẹ́ pé ọdún two thousand kí two thousand seventeen nínú òǹkà àwọn tó gbé 2017 lẹ̀ wọ́n ní jésù ti kúrò láyé ní ìsìn ó jẹ́ ẹgbẹ̀rún ọdún méjì àtọdún mẹ́tàdínlógún ajẹ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run kèèpé jẹta tí jésù jáde láyé kèèpé jẹta torí ẹgbẹ̀rún ọdún kan jọ́ kan nù ajẹ́pẹ́ àná ni jésù lọ kèèdì jẹta tó ẹgbẹ̀rún ọdún ọjọ́ kan ẹgbẹ̀rún ọdún kejì ọjọ́ kejì tó ìwọ́n tó sọ pé kí ló dé báyìí ò tí ì parẹ́

ṣé sọ́rọ́tù kọmọ́rù náà kọ́ ní jẹ́ ipò tààrọ̀ bá ayé alákọ̀ọ́kọ́ mẹ́ ipò tààrọ̀ bá ti sáà àsìkò táyé ti súnmọ́ wà ń ṣàkọ̀ nìkan mẹ́rin ń ṣàkọ̀ mùtọ́ wá nìyẹn òṣùpá ti pín sí méjì fúnra ẹ̀ kí ló fa òṣùpá tó tí ọlọ́run bá fún ànábì òun náà níṣẹ́ ìyanu òun náà ni pínpín sí méjì òṣùpá nígbà tí àwọn kùrẹ́ṣí wá bá ànábì nílùú mọ́kà wọn ìtì ìdé mọ̀dínà ńgbà náà nínú ọdún mẹ́wàá àkọ́kọ́ tànábì lò nínú mẹ́tàlá tó lò ní mọ́kà mẹ́wàá àkọ́kọ́ ń bẹ̀ ìpè ẹmọ ọlọ́run lọ́kan ṣoṣo náà ní ń pè kúlú lá ìlàhà ìlàlọ́ òtúfléhùn ìgbà tó dọdún kọkànlá ni ìrun dé subhana lẹ́bi asra bi abidihi subhana lẹ́bi asra bi abidihi lẹ́yìn Ìlàlmàsídì ilẹ̀ akọ́sọ́ ìgbà ìlànà bí ṣe ìsra ìrìn òru ni wọ́n ń pè bẹ́ẹ̀ láti Mọ́kà lọ sí Jerusalem, Masjid al-Aqsa ṣíwájú tó wà ní Jerusalem wàlì mi'raj ànábì wá gun òkè sánmọ̀ lọ sánmọ̀ keje òun àti Jibril ìgbà tó dé ààyè kan Jibril náà ní òun gan ò lè kọjá bí ànábì nìkan ló wá lọ ibẹ̀ lọ́lọ́run ti fún nírun ká má pa ọ̀rọ̀ kan kí ló fà á wọ́n wá lọ bá ànábì òjíṣẹ́ ọlọ́run ni ọ́ bẹ́ẹ̀ ni àmì wo lálé fíìmọ̀ kó òjíṣẹ́ ọlọ́run ni ọ́ ẹ béèrè sọ fún oṣù báyìí kó pín sí méjì ànábì ti bẹ̀rẹ̀ lọ́n lóṣù bá bá pín méjì lójú wọn. wà ní ìyàrá o àyà. wà ní ìyàrá o àyà tani mo rí mú wáyà fún ìrọ̀mọ́. Ah, tí ó bá rí àmì ìgbà tí wọ́n wá rí tó pín méjì wọ́n ní ṣùjú lànàbì lò òṣùpá kankan ò pín méjì lọ́dọ̀ ní tí wọ́n bá rí àmì yẹn wọ́n ṣẹ̀rí padà wọ́n wà máa sọ wípé pé ìrún mustamir nípa lè tún sí ni pé ìdán lọ ìdán ni ìṣújú ni gẹ́gẹ́ bí ìgbà tí àwọn òpìdán fìràún tí wọ́n ju okùn wọn àti àwọn ọ̀pá ọwọ́ wọn lẹ̀ ọlọ́run ní kí lọ́lọ́run sọ pé ó ṣẹlẹ̀ sójú àwọn èèyàn tàkàyí ìlú ni kìí ṣe wípé kìíní yẹn dejo gangan. من الناس واسترهبوه وجاءوه síhìrì náà tọ́lọ́n tó ròyìn idán tí àwọn òkùnjẹ́ yẹn pa pé síhìrì náà àbím idán tó tóbi ni wọ́n ṣe o torí náà bẹ́yàn bá wà níbẹ̀ ìjọ náà yóò jẹ́ èèyàn èèyàn gan ó gbà pé jò ní àyàfi ẹni tó bá jó nígbàgbọ́ òdo àtàgán nínú sọ́rọ́tù tọ́ ha ó jásà khifatuhu fa awjasa fi bàtà ogun ọ̀sà sọ́rọ̀tù tọ́ ààyìn rántí ọlọ́run borí jì mọ́ tí kọ́lbì mashallah fa awjasa fi kọ́lbì khifata Musa ìyẹn ni pé awjasa Musa fi kọ́lbì khifata ni Musa gan ó fi ìbẹ̀rù ọkàn rẹ̀ pamọ́ ń jọ́nà ni ẹ̀rù bà òun gan jọ́nà nígbà tó rí gbogbo okùn àti igi tí ń rìn ṣùgbọ́n aljasa hmm, fi kọ́lbì yìí kí fàtà musa musa fi pamọ́ ni gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ sí àwa ẹ̀dá náà àwátá aláàgbọ́lọ́ngbọ́ lódodo nígbà míì táwa náà bá rí nǹkan míì gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ pé bọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ó bá kí lọ́lọ́run wá sọ fún Musa làtàkọ̀ má bẹ̀rù ẹ̀nàkà àǹtàlẹ̀ àlà ìwọ ló borí lónìí àwọn èèyàn wá sọ nínú sọ́ọ̀tù kọ́mọ̀rù tá a ti lọ sí rúùmù samuel ìdán ni pín méjì àwọn ará mọ́ta ọgbà kí ni wọ́n ṣe fẹ́ mọ̀ wọ́n wá rán àwọn èèyàn sí àwọn ìlú àti ìletò tó rọ kí ká mọ́ta níjọ́ kejì lánàá alẹ́ wọ́n fẹ́ fi ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ pé idán lànà bí ipa òṣùpá òpin méjì ojú àwọn ló yí ó yí àwọn lójú ni àwọn aráàlú yòókù wọn ò ní rí méjì àmọ́ ọlọ́run ọba gbogbo ète wọn yẹn wọ́n fọwọ́ bólẹ̀ èsì tó wá níbi àwọn iṣẹ́ tí wọ́n rán ni pé èèmọ̀ ṣẹlẹ̀ lánàá torí pé èèyàn lè ṣèyanu èèmọ̀ ní téèyàn bá rí i kí èèyàn kàn déédéé jáde ní bá rí òṣùpá méjì sáà pé èèyàn gan lè kọ́kọ́ sá kólé pé èwo lélẹ́yìn èèmọ̀ wọ̀lú pé èèmọ̀ táwọn náà rí lálẹ́ àná ni pé òṣùpá pín méjì ọlọ́run wá ní pínpín sí òṣùpá pín sí méjì yẹn ìtìta ọ̀rọ̀ àti ìtìta ó ti ń sọ fún wa páyé ti fẹ́ parẹ́ nù tí ẹ bá sì ka àwọn ìwé ìtàn dáadáa ọkùnrin tí wọ́n ń pè ní Neil Armstrong Neil Armstrong òun ló fẹsẹ̀ tẹlẹ̀ nínú òṣùpá Apollo kíni yẹn Apollo kíni eleven ṣàpẹ́ Yuri Gagarin òun ló kọ́ yípo ayé ṣùgbọ́n òun ò dé ní òṣùpá ṣùgbọ́n àwọn tó lọ ní òṣùpá kìí ṣe ẹyọ̀kan ni wọ́n ṣùgbọ́n ẹni tó tẹlẹ̀ ní òṣùpá káà Neil Armstrong yìí nínú tí wọ́n ròyìn fáwọn rí òṣùpá ni pé àwọn rí òṣùpá àwọn rí ilẹ̀ tó sán nínú òṣùpá ó sán ojú ibi tó ti pín méjì yẹn wà ń bẹ̀ tí a ń pẹ́ ni aṣọ òǹtàdà bí mùsùlùmí torí nígbà tó dé Egypt tó gbọ́ bí wọ́n ń pèrún ó sọ pé òun gbọ́ ní òṣùpá náà torí òun gbọ́ nínú òṣùpá ó di mùsùlùmí ṣùgbọ́n wọ́n ti mọ́lé wọn lórí ẹ̀ ló dàrú títí tó fi kú wọn ló jáde kó ṣàlàyé àwọn ará ayé òun ni ọ̀rọ̀ táwọn sọ pé àwọn èèyàn kan wọ̀yàdẹ̀gbòòrùn ha ìwàjá wọ́n fẹ́ dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ tàn pé ní nàìjíríà náà ọmọbìnrin tó kọ́kọ́ wa ẹropílẹ́ẹ̀nì òun náà gba islam inú ilé rẹ̀ ni wọ́n lọ pa sí Chinyere inú magazine ṣe kìí Eh, newswatch nígbà yẹn bẹ̀rẹ̀ mo ti ka Chinyere wọ́n lọ pa sínú ilé ni àwọn ọlọ́pàá ní mẹ́gáàdì rẹ ni wọn rántí tó pa tó ọlọrun ló mọ̀ torí mi ò gbà ọ̀rọ̀ wọn yẹn gbọ́ haúsá ni mẹ́gáàdì kìí sábà rọrùn fáwọn haúsá tí wọ́n ṣe bí tàbí ìkà sí mùsùlùmí tó jọ́ka wọn pàápàá torí bẹ́ẹ̀ ni jẹ́ mùsùlùmí tó ṣẹ̀gbà Islam kò yé rọrùn nínú àdámọ́ wọn tá a mọ̀ o tá a mọ̀ ní o ó sì lè rí bẹ́ẹ̀ ṣe nǹkan ló mọ̀ kọ̀kọ̀ ṣùgbọ́n wọ́n pa ni wọ́n yé fẹ́ káwọn èèyàn ó mọ̀ lójú àwọn àpẹẹrẹ míì tún pọ̀ o náà ọlọ́run wá ní ayé ti súnmọ́ pàrẹ́nu ẹ má gbàgbé ibi tá a ti lọ o pé láti jẹ́ ẹ̀sùn ti láyé ó parẹ́ kí lórí láyé ó parẹ́ káwọn olórin sọ di ayé parẹ́ sí ṣàpáyì náà máa ń sọ ó gbé mi máa gbé ẹ̀ǹsìn ó gbé mi máa gbá etí ẹ̀ ó gbá sí láti di ayé parẹ́ sí yẹn múmú olórin yẹn tó kọ orin òṣùgbọ́n mi ní dákọ̀ ẹ̀ torí mùsùlùmí ni síyà ẹ̀ mọ́bà mọ́ káwọn mọ̀lẹ́kà mọ́ ti mọ́ kọ ẹ̀ṣẹ̀ fún ó ní ayé kankan ò ní parẹ́ ìnáwó àwọn èèyàn kan máa continue máa continue ni ó ní ilé ayé dàbí bọ́ọ̀lù lórí pápá táwọn èèyàn gbá bọ́ọ̀lù ọ̀rọ̀ sọkúsọ ló ń sọ ọ́. ànábì wa ní òun lòjíṣẹ́ ẹ̀gbẹ̀yìn ilé ayé sì ti súnmọ́ àti parẹ́ àti wá ní ìjọ́wò lànàbì ṣe ìjírá sóní thirteen kìláwà fourteen thirty eight ẹgbẹ̀rún ọdún kan irinwó ọdún ọgbọ̀n ọdún ó lé mẹ́jọ lànàbì ṣe ìjírá tàbá bí mẹ́tàlá kún fourteen thirty eight kí ló jẹ́ òun ẹ̀yìn ní máa fourteen forty kínú 1441 1441 years ní tánàbí dànàbí tó sọ fún wa pé ayé ti fẹ́ tán ajẹ́pẹ́ kèétí tó ọjọ́ méjì tánàbí kúrò láyé àná lànàbí kúrò láyé àná lànàbí kú tabaníká lo nǹka ááyà yẹn wípé ìnà ìyá òun máa iná tààrùdùn dájúdájú ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run dàbí ẹgbẹ̀rún ọdún nínú kàfí Ajẹ́ pé ẹjọ́ ń jọ́wò lánàlùwà Muhammadu kú àná àná tàà sọ kìí ṣèdè sàárẹ́ o tí nǹkan bá ṣẹlẹ̀ ní jẹ̀rin tí ó ní ẹṣẹ́ àná ṣẹlẹ̀ ní àná níjẹta àná tó ṣẹlẹ̀ níjẹta àná náà ni ẹnìkan kí àtọ́dún kan tó di ẹ̀nàjẹ́ ọ̀tọ́ yorùbá àtọ̀dọ́ nìkan ni àpò ọdún ojú òní o ànáwó pàná ìlànà kàtí tó bàbá sọ pàná táwọn wí lọ́dọ̀ ọlọ́run àná yesterday kètí pé two days oṣù kun tí ó díẹ̀ ní ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ọdún mẹ́fà kó tó péjọ méjì kánàbí kú bàbá ló ń kàn nítorí náà ọlọ́run ọba àlékè ọlá tó bá mú ọkùnrin yẹn jáde nínú ọgbà iná kò wá ní ti sínú náà yóò fi sí ẹnu àárín iná sí àlìjánà ẹnìyàn ò wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ọba jẹ́ kí n lẹ́nu anábíwá sọ sí ọlọ́run ó ó sì ti mọ̀ kó tó béèrè wípé ṣé tó bá dẹnu ọ̀nà àlìjọ́nà tọrọ pé kí n tí ó sínú àlìjọ́nà tó ní omi ní tọrọ ìdájọ́ òun di ẹnu ọ̀nà àlìjọ́nà arábìnrin ó tún dúró lẹ́nu àlìjọ́nà fún iye ọdún tọ́lọ̀ ni ó lò ń bẹ̀ o ìmọ̀ bóyá lo one million bóyá ten million bóyá billion ni ó sá wà ń bẹ̀ nígbà tó ní ọlọ́run jẹ́ kí n wà yìí ní ọba pọ̀ ànábì sọ wípé ọlọ́run ó wà ní tàbá fún ọ ní ayé àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ ń kọ́ inú ẹ̀dùn pé òun gbà inú ẹ̀dùn pé òun ó gbà ọlọ́run wá sọ fún pé a fún ọ ní ayé àti tó ń bẹ nínú rẹ̀ ní ìlọ́po mẹ́wàá tó lẹ̀sán tiẹ̀ ìyẹn ni pé lánàá kò sí ansẹt sàn pé nínú ọ̀run ayé ni ansẹt àbí lọ́la àmọ́ tí ó tún dé tí àwọn ìgbésà bá fẹ́ kọlù nígbà kan international call èyí ò lọ nẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ ni ìgbà tó yá àmọ́ lọ sí nitel lákùúrẹ́ gbogbo Ondo state yá lọ nitel ni ìgbà tó yá wọ́n fáwọn kan ní IDB facility bóyá àwọn ọba àbí àwọn mínísítà ìgbà tó yá ní fóònù kan débi mọ́tọ́ kínní báyìí àwọn kọ̀ọ̀kan ní mọ́ ni ìgbà tó yá ní tùráyà ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹ̀ ti wá di ìrọ̀rùn wọ́n ti ẹ̀tún wá ń bẹ̀ wá ní pé ẹ̀ ní kọ́ọ̀lù international ní àfòyún bónọ́sì tó bá wá dọ̀la irú ìrọ̀rùn wo lámọ̀ tó tún gbogbo ìrọ̀rùn tó fẹ́ dé lọ́la ò tí mọ̀ ẹ kó gbogbo ẹ̀ pọ̀ àtàndòfin bẹ láyé àti yòdòyòdò bẹ̀ nílọ́po mẹ́wàá ọlọ́run ló fún ọkùnrin rẹ́rìn wájú ànábì ànábì ni ẹni yẹn ti òfo sallallahu alaihi wasallam ẹ̀dá fún ẹwọ bí oore ń ṣe lẹ́nu ìdúrà náà bá ṣe ń sọ pé ah, nǹkan ló mú ànábì ló pòfo ilẹ̀ yóò fi mà bí àlìjẹ́nnà ṣe tó ànábì ní làwọ̀mọ́ bíi táòfin fìlìjánà ààyè tí kò bókò kan ẹgbàá kòbókò tí ó tó ààyè tó lè gbà fáyé nínú àlìjẹ́nà tá a bá fi ti ààyè rẹ̀ yẹn kọ́ irun mi nà dúnìyá wa mà fi à ààyè yẹn lóore ju ayé gangan àti òsín bẹnú ẹ lọ tó ààyè kékeré náà àlìjẹ́nà ayé àti òsín bẹnú ẹ ò tó tó tí wọ́n ń sọ̀rọ̀ gbádùn àlìjẹ́nà tó rọ́lọ́ ó tún wá bí a fi lè gbádùn rẹ̀ gan-an gbogbo ẹnìkan ti darúgbó tó dúró age thirty three lànàbì sọ ọ́nù sọ ẹ̀kùnkọ́ rí ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ní gbogbo wọ́n wà nígbà tábà wà lè jẹun náà màmá kan ló wá bá nàbí pé kó bá ń bẹ lọ́n kó wà náà jẹun náà arúgbó lè wà lè jẹun náà màmá bá ń lọ lẹ́ni tó ń banú jẹ́ pé èso wà náà nàbí rẹ̀ padà wá tó ń sọ ni pé kò sí ẹni tí ó wà lè jẹun náà ní arúgbó ọlọ́run ó tún wá dá gbogbo wọ́n wà wà ní ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ọdún tí sákúò láyé bá nàbí jẹ sọ́nù yẹn ni gbogbo wọn fi wà àlìjánà á lè gbádùn àlìjánà dáadáa àwọn ọmọ náà náà wọ́n tún wọn dáhùn gbogbo jẹ wọn ni ó fẹ̀ tí náà fi ráyè jẹ dáadáa tí ẹ bá lọ ka ìròyìn iná àtàlìjánà nínú sọ ìbuhari àti muslim èyí ó kà ní èmọ ó séèyàn pé láti ibi èjìká ní ìfẹ́ ti sọ̀rọ̀ ara mi láti ibi èjìká sí ọrùn àwọn ọmọ inú náà bí ìrìn àjò tí ń bẹ́ẹ̀ ó tó bí ìrìn àjò ọgọ́rùn-ún márùn-ún ọdún so iná ó ráyè jẹ́ dáadáa wọ́n rò pé bóyá tó iná oúnjẹ wá níná ó jẹ wọ́n torí náà mímu àlìjánnà àti jíjẹ rẹ̀ inna Allaha harramaha ala al-kafirin ọlọ́run ṣe léwọ̀ fún gbogbo kìbèrè tí àgbà ànábì ìsọ ọmọ mẹ́ríàmọ̀ náà sọ innahu man yushrik billah jannah wà máa wá ònà wà máa lè lọ́ọ̀lì ní ìnàmínà àwọ̀ dájúdájú ẹnikẹ́ni tó bá ṣẹbọ pírí pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba àlékẹ́ láti ṣe àlìjẹ́nà léèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ ibùdé sí rẹ̀ nínú iná kò sì ní sí alárànṣe kankan fún gbogbo àwọn ẹlẹ́bọ wàhálàm adìnàlè òlàmà ìjọ ńlá ònà kàlífàkù bẹ́yìnà lè mọ́ṣíríkì wà lè káàfin bali indahum alimushriku walikafiru tawa lọ́mọ̀ dájú pé lọ́dọ̀ àwọn àfáà alákìídà onímọ̀ tawhid kò sí yàtọ̀ láàrin kèfèrí àtọ̀ṣẹbọ kèfèrí náà lọ̀ṣẹbọ ṣẹbọ náà ní kèfèrí gbogbo wọn ọ̀kan náà nígbà lọ pẹ́lẹ́bọ lórí tò òun òkú ṣẹbọ kèfèrí ló kú àti wọ́n àtẹlẹ́bọ nǹkan náà ní ẹlẹ́bọ kèfèrí ni kèfèrí náà ẹlẹ́bọ lòun náà ẹni tó ṣàìgbàgbọ́ nú ọlọ́run ó ti ṣàìgbàgbọ́ nú nǹkan míì àwọn kan wá ní àwọn èyí ṣe kèfèrí àwọn èyí fi ṣẹlẹ́bọ àwọn wo ní àwọn atheist àwọn tí wọ́n ní òṣọ́lọ́run so àwọn òsìn òṣà ń tà wọn there is no religion tó ń bolẹ́ categorize àwọn sí ẹni tọ́rọ ẹ̀sìn ò bá yé dáadáa yóò ní tó ah! tán ni ìbò láwàá fi ṣẹlẹ́bọ ni wàláyẹlẹ́bọ ni. kí ní ń sìn ìfẹ́ ẹnu rẹ̀ ìtàkọ́dà ìlàhàrù àwà ayà ìwà ní kùránì àbá báàkà ọlọ́run ní ṣé òórí ìrẹ́ ẹni tó ṣe ń pé ìtàkọ́dà ìlàhà àwà àhà ìlàhà ọlọ́run ní ṣé òòrí ni tání ẹni tó mú ìfẹ́ ẹnu rẹ̀ ní ọlọ́run tiẹ̀ ó wá dẹni tá a sọnù pẹ̀lú ìmọ̀kò nímọ̀mọ́ ó di aláìmọ̀kan torí náà ìfẹ́ ẹnu lọ́lọ́run tiẹ̀ ti ń sìn tí wọ́n bá béèrè pé àwọn atheists ipò wo ni wọ́n wà ẹlẹ́bọ ni wọ́n ah, ṣùgbọ́n ní òsọ́lọ́run bẹ́ẹ̀ ni ìfẹ́ ẹnu wọn lọ́lọ́run wọn torí tẹ bá béèrè pé bóò lẹ́sẹ̀ ń lò gbéjì ayé wọn ní tí ọkàn àwọn bá sọ làwọn ń ṣe tí ẹ̀sùn bàbá àwọn mùsùlùmí tọ́lọ̀ tí wọ́n bá sọ làwọn ń ṣe kí ni làwọn ń ṣe ìdí tí wọ́n fi jẹ́lẹ̀ bọ̀ nù. wọ́n tún wá jẹ́ kèfèrí torí pé àìsọ́lọ̀ tí wọ́n wí nì kí ni wọ́n ṣe yẹn wọ́n takdid hada kúfùrù takdid wọ́n ṣá ìgbàgbọ́ ìpè wùjúdì láì nírọ́ bíbẹ ọlọ́run nírọ́ takdibu wujudillah wọ́n pe bíbẹ ọlọ́run nírọ́ ìyẹn ló sọ wọ́n di kèfèrí wọ́n wá jẹ́ ẹlẹ́bọ nítorí pé wọ́n ń sin iṣẹ́ inú wọn. mo rò pọ́nrọ̀ mi yé torí ìjọ tí wọn náà gba visa lọ Amẹ́ríkà tó rí wọn àwọn free thinkers tó àní yẹ àwọn púpù ní ẹ̀yìn fáàtì ń láìkí wọn they have very good philosophical thoughts about this world they don't have any problem in fact they are better than Muslims mind you, wọn clear sọ̀rọ̀ àwọn tó máa ń sọ báwọn yẹn dáa ju mùsùlùmí lọ kèfèrí kan ò ní dáa tó mùsùlùmí tó jẹ́ lẹ́ṣẹ̀ láyé mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ kèfèrí tí ìwà rẹ̀ dáa jù láyé kò dáa tó mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ tí kèfèrí yẹn dá òun ni ẹ̀ṣẹ̀ tó burú jù lórí ilẹ̀ òun ló ga jù àpèjúwe rẹ̀ wàlílà ìmọ̀sálùlẹ̀ ààlà tí ọlọ́run bá làpèjúwe tó ga jù ó bímọ fúnra rẹ̀ ìwọ ní bàbá ẹ̀ ó pọ́ ọmọ yẹn ó náwó lé lórí ọmọ wa dé àyè gíga ó dé ipò gíga ìwọ náà wá ná kẹta <laughs> wọ́n pe bàbá ọmọ jáde wọ́n fẹ́ ṣe first teacher fọmọ wọn ni bring your father ìwọ náà ti wá múra ètò wá jókòó I have the honor and privilege to invite the father of our leader, uh, Pa Solomon lókàn rí bàbá kan tó gẹ́gẹ́ ni ọmọ yẹn kàn jáde ló gbò ẹ́ thank you ah my father thank you this is my father ibi tó wà ná òtútù kan kọ̀kọ́ bú ọ níbẹ̀ òtútù làwa pé yóò tún wá ó wà á làágùn abàdé ó gbèsè rírì ó wà á mọ làágùn pé kí ló ṣẹlẹ̀ ẹnìkan wá ń sọ fún ẹ pé ah bọ́ ìyẹn bàbá kí ni ah ẹ̀mí rẹ̀ ni bọ́ ìyẹn ẹ bá rí bàbá ẹ̀yẹn bó ṣe ń lọ yẹn ó nínú àwọn tó sọ ẹ gbọ́n àdírẹ́sì ẹni ó ti kọ́ mansion kan fún bàbá òun sàbújá tó máa máa gbé dẹ̀ ó lóun àti bàbá òun yẹn máa lọ fún trip àwọn lọ sí Dubai àwọn máa lọ Honolulu àwọn máa lọ London àwọn tó wá lọ mọ́tà àwọn ṣe tàwáàfù yìí pé àwọn ṣe ahínúmúra oṣù mẹ́ta ń bẹ̀ kí ni bàbá àwọn sọ ni olórí ibú lọ́mọ olórí ibú ẹ̀dọ́ fún ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wípé kìí ṣe bàbá rẹ̀ nípe bàbá kí lẹ́mọ̀ ṣe fún àdúrà torí pé ẹ̀ṣẹ̀ tó mọ̀ yẹn dá ó ju gbogbo dáadáa tó lòun ṣe lọ ẹni tó yẹ kó mọ̀ ní bàbá kò mọ̀ ní bàbá ẹni tó dá wa tó jẹ́ ẹlẹ́dàá wa àlàáta ara lè ń sáà ní inú mínà dáhàrì lámìyàkùn ṣe àmàdùkúrọ́ àìmọye ìgbà tó ti ré lérí ọmọ ènìyàn tá jẹ́ nǹkan kan

kí ló dé tí kékeré ọmọ èèyàn fi lágbára tó báyìí kútìlálì ìnsàn egi ọmọ èèyàn máa àkùfàrọ̀ kékeré ọmọ èèyàn mà lágbára o àtàájù máa àfàálà o máa àkùfàrọ̀ o kékeré ẹ̀ṣẹ̀ lé tó báyìí torí pé èèyàn náà tún lè tu sí pé máa àkùfàrọ̀ o kéèyàn lọ mú àkùfàrọ̀ yẹn ní àfàálà kí ló sọ di kékeré ṣùgbọ́n tàájù kí ni ó fa kèfèrí ẹ̀ ṣe lágbára báyìí min ayi ṣe ìkọlakọ̀ ọlọ́run rojọ́ fún wa níbo lọ ti dá yín èèyàn mọ ènìyàn ń kìkọ̀rí wa nínú tó fàtí ìkọlakọ̀ ohun fakọ̀ dárọ̀ nínú àtọ̀ lámọ̀ ti dá yín àwa pé bùbù yín akádàrá yín fi ayi ṣe ń máa ń ṣá àrùn kàbákà mo tún ti fòlò àyà mi sọ́rí alẹ́bí kọlakọ̀ka fásawákà fàádálàkì fi ayi súrọ̀ tí ma ṣá àrọ́ kabak nà jùzọ àmọ́nà nìyàn ni wà ọba tó dá ọ kọ́là kọ́kà ó ṣẹ̀dá rẹ fásawákà ó sì ọ́ ní ìwọ̀ntúnwọ̀nsì ó sì ọ́ ní pípé fọ́ àdálákà ó sì ọ́ níwọ̀ntúnwọ̀nsì ó pé nígbà pé gbogbo ẹ̀yà ara rẹ pé ó wá ṣe ọ́ ní ìwọ̀ntúnwọ̀nsì apá rẹ̀ ògùn ẹ̀yìn náà ẹ̀wọ̀ ẹnìkan kó jókòó ní ìsìn wọ́n wá ní ẹjọ́ gílóòbù orí ìjókòó ló ti wá yọ gbogbo owó òtòjú gbogbo ẹ̀ pé àjà àbí nígbà tí ojú méjì náà ni ó pé ṣùgbọ́n ọ̀kan ní àtàrí èkejì ní bó fẹ́ rajà àwọn òní gbowó lọ́rẹ̀ gbọ̀ rárá tí àbàmídé báwọn èèyàn bá ti títò rajà lọ́ọ̀kan làwọn èèyàn ó ti ṣọ́ọ̀bù ń bì kó báwọn ń bí àbàmíwọ̀lú fi ayé sọ̀rọ̀ tí máa ń ṣá àrọ́ àwòrán tó wu ọlọ́run ló fi ọ́ yà ọlọ́run lè yà ọ́ kó dàbí kìnìún ó sì máa jẹ́ èèyàn ọlọ́run lè yà ọ́ kó dàbí mùsù ó sì máa ó si máa jẹ́yàn anábì sọ́nà wasallam nígbà ń kìlọ̀ fún àwọn tó ma ń gbé orí kúrò ní sujud ṣáájì imam anábì ní tí ẹgbẹ́ kọ́lọ̀ ń sọ orí kọ́lọ̀ máa sórí igi kó mọ̀ lọ sọ orí igi orí kẹ́tẹ́kẹ́tẹ́ ó kìlọ̀ ní ẹ̀yìn ń imam kúrò ju imam lọ ṣé ẹ̀fáyà kọ́lọ̀ máa lọ sórí nítorí kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó bá dìde òun onímọ̀ kórí òun jìdí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn àlébàrin òní bọ̀ lọ́wọ́ wọn bàbọ̀ kí ló dé tẹ̀ ń hàn fóun ló bá gbà tí ó bá ewo gíláàsì kò ní gbà pohùn ní nínú ọpọlọ ó mọ ra ẹ̀ ṣùgbọ́n gbà tí máa ń wá àwòrán nǹkan míì ni ó mọ rí náà pé wàhálà bá mi ló jẹ́ pé ànábì bá wo jígí tá a mọ̀ sí gíláàsì wọn ni ó ní Allahumma kama ahsanta khaliki fásin kólókè ọlọ́run ògbó ṣe ṣẹ̀dá mi dáadáa báyìí bá ń tún ìwà mi náà ṣe jẹ́ kó náà dá. àbá ọlọ́run ọba àlékè ọlá ó ṣe jíjẹ àti mímu àlìjánà léèwọ̀ fún gbogbo àwọn kèfèrí ọlọ́run má ṣe wá ní kèfèrí ọlọ́run má ṣe wá ní kèfèrí áyà tó tẹ̀lé àfáà الذين اتخذوا دينهم لهوا ولعبا الذين اتخذوا دينهم لهوا ولعبا àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn àwọn wọ̀nyí ìtàkọ̀bù dínàhùn láhìwọ̀n wọ̀ láìdá wọ́n mú ẹ̀sìn wọn wọ́n sọ di eré àti àwàdà wọ́n sọ di eré àti ránù gbogbo náà ìdíwájú. gọ́ọ̀rọ̀tì umulẹ̀ ayé àti dúnìyà ìsẹ̀mí ilé ayé gọ́ọ̀rọ̀tì òun ó sì tàn wọ́n jẹ náà. فاليوم أنزاهم فما نسوا لقاء يومهم هذا lónìí wọ́n dẹni ìgbàgbé gẹ́gẹ́ báwọn náà ṣe gbàgbé ọjọ́ òní tí wọ́n pàtẹ ọlọ́run ní lọ́jọ́ pèlè àlùkìyàmù. wọ́n máa tààrù ìyá yá àwọn wọ̀nyí wọ́n dẹni ìgbàgbé nítorí pé wọ́n jẹ́ ẹni tó máa ń takò àyà ọlọ́run àná àyà àbìná yàjì àdùn alátakò ni wọ́n sí àwọn àmì ọlọ́run àwọn wo ni wọ́n mú ẹ̀sìn wọn wọ́n sọ di eré àtàwẹ́wà ọlọ́run sì kì wá ń lọ dáadáa nínú sọ́rọ́sùlà ní àm nípa àwọn tí wọ́n mú ẹ̀sìn ní eré àwọn tí ń sọ ọ̀rọ̀ ọlọ́run nìsọ yẹ̀yẹ́ wọ́n mú láwàdà a gbọ́dọ̀ ṣọ́ra fún wọn sọ́rọ̀tọ̀ àmì àmì nítorí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ní máa complain a àwà àwa worship in Islam is boring can't we introduce some amusement and <laughs> ìjọsìn wa muslim yìí máa ń sáà lè fà àwọn eré kan sínú.

we are now in digital world ó yẹ ká ní laptop níwájú ibi tó ti ń kírun wọn tẹ laptop in Islam religion is a serious matter ẹ̀sìn nǹkan tí è ṣe eré ni kò sáàyè fà ń tẹ laptop lórí mi ẹlòmíì pásítọ̀ ṣe ń preach a máa gbé sí laptop a máa wo láìpẹ́ oríṣiríṣi tí àgbẹ̀ wọn tẹ àwọn comedian wá sí inú church wá holy malam holy malam wọn àwọn ìkọwà jẹ́ ń pè ní gospel comedian àwọn aláwàdà jésù inú chọ́ọ̀chì wọn ó pè wọn wá dá wọn lára yá tó tún mọ́ sí àkàkàkàkà ah, ọlọ́run wá kì wá ń lọ ńbẹ̀ kí lọ́lọ́run sọ. wàdárí lẹ́ni nàìjíríàkọ̀ọ́dún ọlọ́run ní wàdárí lẹ́ni nàìjíríàkọ̀ọ́dún dìínàhùn láhùn wọ̀n láìbà ẹ sá fún wọn ni àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn ṣúrọ́tù àní àmà àyà olùkà ẹ̀ àyà 70 ṣúra 6 àyà 70 ṣúra ẹlẹ́ẹ̀kẹfà àyà 70 náà tẹ̀síwájú àfà kátó débẹ̀ jọ lọ bẹ̀rẹ̀ ní àyà 58 ibẹ̀ lọ ẹ ti bẹ̀rẹ̀ وإذا رأيت الذين يقولون في آياتنا فأعرض عنهم فأعرض عنهم حتى يقولوا في حديث غيره وإما ينزينك الشيطان فلا تقعد بعد الذكرى مع الظالمين ولا بذات المنون ọlọ́run ní wà ìdárọ̀ àìsàlẹ̀dínà yàkùdúnà tó ẹ bá rí àwọn ẹni tí wọ́n ń sọ ìsọkúsọ nípa àmì ọlọ́run àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa àyà Quran nípa súnà anabi àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa ìjọsìn mùsùlùmí aláwọ̀ akúbárú là ń sọ ó gbọ́ tí wọ́n ń pe àlàó wájú mọ́rí ó sì jókòó bẹ́ẹ̀ ìwọ náà wá bá wọn rẹ́rìn alihamdulilayi làwọn ń sọ wọn ní àlèwà múdùndú ńlá yìí ìwọ náà bá wọn sọ bẹ́ẹ̀ àtà fáwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ wà mọ́ dà sáhá wà mọ́ dà sáàyà wà mọ́ dà fe ní tó jẹ́ ká sọ ọrú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu èèyàn ìdánilẹ́kọ̀ọ́ ló jẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run tó ṣàforíkì fún wa tó bá jẹ́ ṣẹ́gun nílé ẹmu ó láwọn ń fa áyà ó sì jókòó bẹ́ẹ̀ onínú tó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ máa ní pòlítíkà sàtò àwa olóṣèlú rọ̀rọ̀ bẹ́yẹn ìyá faradà náà ni ṣe mà pé gbogbo àwọn ẹlẹ́mu yẹn náà àwọn ló máa ń dìbò ọ̀pọ̀lọpọ̀ yẹn àfá ẹ̀kẹ́ ń dìbò so that's why fáà fi máa lọ ń jókòó táwọn tí ń jókòó tí wọ́n lé ẹmu gbogbo wọn náà làwọn ní olóṣèlú olùṣọ̀tà anybody you know ọlọ́run ní àánú rẹ̀ sí i. fọ́ọ̀rì daniel ṣẹ́rí kò lọ́dọ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. kúrò lọ́dọ̀ wọn mọ́dọ́dọ̀ wọn títí tí wọ́n fi lọ sínú ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ìmọ̀ sọ̀sọ́kúsọ nípa àmì ọlọ́run ọba. a máa wá ṣeéṣe nígbà míì èèyàn ó wà lọ́dọ̀ wọn èṣù ó wà á gbàyàn lágbè pé ìsọkúsọ ni wọ́n máa ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run yìí èèyàn ó fi gbàgbé kí ni ọlọ́run ó sọ. Máa dá lè kọ́ ọ̀nà àlè kọ́ òmìnira rẹ̀ lẹ́yìn tó bá ti wá rántí lẹ́sẹ̀kẹsẹ̀ o gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn ìjọ alábòsí yẹn ó ti gbàgbé tẹ́lẹ̀ ẹ ti ń sọ̀rọ̀ kan bọ̀ ọ̀rọ̀ mathematics lẹ́ ń sọ chemistry lẹ́ ń sọ physics lẹ́ ń sọ psychology lẹ́ ń treat ni wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọkúsọ ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó ti wá gbàgbé ló kàn rántí yé má jókòó pẹ̀lú wọn má lẹ́sẹ̀kẹsẹ̀ ní kò dìde tẹ̀síwájú. wàhálà àlẹ́ ìṣẹ̀lẹ̀ ìnáyà ìṣẹ̀lẹ̀ أمثالهم من شيء ولكن ذكرى ولكن àwọn tí wọ́n ń ọlọ́run àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba ma ala alayhim yàní èmi mò ń sọ o min wọn kò ní sí lórí àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ìgbà tó wà ń bẹ̀ tí wọ́n bẹ̀rù ọ̀rọ̀ yẹn tó kúrò ń bẹ̀ àní fi ẹ̀ṣẹ̀ tí wọ́n yẹn bí ọmọ nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn léwọ lórí ni wàláàkì díkìrọ kó ṣí wọn létí kó rán wọn létí kó sọ fún wọn pé ń tẹ̀ ń sọ yìí ìsọkúsọ ni nípa ọlọ́run àwọn mùsùlùmí náà àwọn afáàná mọ́ sọ àwọn méjì ò bá mọ́ òkú ó pọ̀ gan dáadáa àwọn míì wọ́n fi ń owó àwọn míì wọ́n fi ń fúlù wọn léyìí hmm? ìyábàhún ìyábàhún ṣé ìyábàhún ni ìyábàhún tọ́lọ̀ ń sọ ẹ́ káyé kaidahum alami yẹji ali kaidahum fi tẹlifí ẹ gbogbo ẹtọ òfà náà kaidahum náà ni wọn àwọn ọ̀rọ̀ jágajàga bá wọn lónà kí ẹ̀wọ́n rò páwọn kẹfẹ́ rí àwọn àfà àwọn àfà náà máa ń sọ̀sọ̀ kú sọ fáwọn ọmọ ayà ọlọ́run fáwọn ayé bí ẹni tó sọ pé wọ́n tún máa ń sọ̀rọ̀ náà aláàmọ̀ pàtọ́là kí ni wọ́n máa tún yẹn sí wọ́n máa fi ń pèrú kọ fáṣọlá wọ́n fẹ́ gbowó lọ fáṣọlá nù yẹ nìkan tí wọ́n ló gbowó lọ wàábì ìlú ilé ṣàǹgà kan wàábì lànà ṣàǹgà àdúrà yẹn ní wàhábì lánà wàhábì lànà wàhábì lèmi wàhábì lọ́la ha ilé ṣàláwò sí àtàkẹ́ ilé ṣàtọ̀lọ́wọ́ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni o ìdánilẹ́kọ̀ọ́ ló jẹ́ kó lè jáde torẹ́ náà wọ ọ̀mọ̀ pé kò dáa mo ní jẹ́jẹ́ ni mo dúró níjọ́ kan àbá kan wá ń sọ fáwọn èèyàn kí ló sọ fún wọn ó ń sọ pé owó tí wọ́n gbọ́dọ̀ kéré owó púpọ̀ ni wọ́n ní àbá

nítorí ipò ayé nítorí agbára ayé nítorí dúkìá ayé wọ́n wá ń yí ọ̀rọ̀ ọlọ́run padà lọ́nà látẹ̀ṣtẹ́rù bí àyà ìlàhì fámẹ̀nà kọ̀lé ìlà ẹ̀dàkùn ẹwọ́ bí tó bá ń lo ìtẹ́mì tún lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì lò bẹ́ẹ̀ wá lóhun ó jà ń pátá ó ti lò tó fẹ́ lò irú àwọn nǹkan wọ̀nyẹn a gbọ́dọ̀ jìnnà sí oní ní àyà yìí ló ń sọ fún wa ọlọ́run wá ní á ṣí wọn létí táwa bá ti lè ṣí wọn létí kò kàn wá mọ́ làálà ohun yẹtẹkùn bóyá látara ìṣítí yẹn ta ní kí wọ́n bẹ̀rù ọlọ́run bóyá wọ́n bẹ̀rù ọlọ́run àyà fẹ́mú ti ìbẹ̀ láàbùn sí insha Allah ta'ala tẹ̀síwájú. Àyà yóò mú wa lọ àyà kan nù nìta àtòlọ́lé inṣàlá ọlọ́run ní wà dárí lẹ́dínà alẹ́dínà táfọ̀dú di ìdáhùn láìbá wà láhàwá pa wọ́n tì gbé wọn jùúlẹ̀ àwọn wo ni àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn ní eré àtàwàdà eré àtìránù ni wọ́n sọ ẹ̀sìn dà pa wọ́n tì náà wàgọ̀rọ̀ tí ilé ayé ti dúnìyà ilé ayé kó ìtànjẹ bá wọn. طلع من دون الله ولي ولا نبي ṣèrántí fún bí ma kásábàtì kí ó mọ́ bá àfà ìparun bá ẹ̀mí bí ma kásábàtì látara tó ṣe níṣẹ́ lẹ́yìn sàlàámi dúnì láì tí ó sì ní wá sí fún ẹ̀mí yẹn níbi ìparun wà níyún aláàbò wàlíyún ọ̀rẹ́ múlẹ̀ wà láṣàfihàn àbí olùṣìpẹ̀ kan wà ń tààdì ọlọ́run ní àwọn wọ̀nyí tí wọ́n bá fi gbogbo tí èèyàn lè fi ṣe pàṣípààrọ̀ ṣe pàṣípààrọ̀ ọ̀yà àní ìgbà lọ́wọ́ wọn ó wà ní sọ́rọ́tù bá kọ́rọ̀ náà nígbà tọ́lọ́wọ́ bá ń kí àwọn bàánú ìsọ̀rọ̀ nílọ̀ wàtákù yawman la tajzi nafsun an nafsun shay'a náà wala yuqadu Èmi ìlú tó ti lọ, ọ̀la yóò kọ̀bù ní àádìlò. Ayà ń bèèrè àti kékeré ìsàlẹ̀ bákọ́rà nílànkà ọlọ́run ọba ní wàtàkù yawman la tajzi nafsun an nafsin shay'a wala yuqbalu minha adlun wala yuqadu nǹkan wala hum yunsarun ló parí tí mo ń sọ yìí ọlọ́run ọba ní níjọ́ náà a ò ní gba àárọ̀ mọ́rùgbóyé a sì ní gba ìpẹ̀ wọn ò sì ní ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ ọlọ́run ń sọ bí náà wípé kùlá ìkà alẹ̀bí iná fúbísì ìlú bìmọ́ kásàbú gbogbo àwọn wọ̀nyí làwọn tí wọ́n parun látara iṣẹ́ tí wọ́n ṣe la ń ṣàrọ̀ ọ̀bùn mi ní àmì ní yóò máa bẹ fún wọn ohun mímu ní gbígbóná ni wọ́n máa mu gbígbóná yẹn ò ní jẹ́ gbígbóná lásán àmì ní gbígbóná janjan wàdábùn àlímù àti ìyẹlẹ́tẹ̀lérò dìmọ̀kánú yàkfùrún látara tí wọ́n gbè nírọ́ áyà tó ti kẹ́yẹ̀ tó náà ní sọ́ọ̀tún nìsá 140 súra ẹlẹ́ẹ̀kẹ́lú ní nìsá ẹlẹ́ẹ̀kẹrin áyà 140 bá mi kà á fún Ìdájọ́ ìṣẹ̀kùn ààrẹ àti ìlànà Ọlọ́run ni a ti sọ fún yín, a ti sọ kalẹ̀ fún nínú tírà. A ní ìdá sàmí ayá ti láì yí farù bí Tẹ bá rí kí àwọn èèyàn ń pe àwọn ayá ọlọ́run nírọ́. Wọ̀yí sáàzà òbí à, àbí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, wọ́n fi ń ṣàwẹ́wà ọ̀rọ̀ ọlọ́run làwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́ fàlá gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ tì wọ́n hatta yakhudu fi hadithin ghairihi títí tí wọ́n fi lọ kó sínú ọ̀rọ̀ míì innakum idha misluhum tá ẹ bá lọ jókòó ń bẹ̀ tẹ́ ẹ kú òtẹ́lẹ̀ ń ṣe politics ẹ̀yin náà ti dára wọn nǹkan kan náà ni wọ́n kà yín sí bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ wọ́n gbé yín dìde gẹ́gẹ́ bí ìkan nínú wọn náà. dájúdájú ọlọ́run ọba jáàmì olùmùnàfíkìn yóò kó gbogbo àwọn mùnáfìkì wàlìkàfìrín àtàwọn kèfèrí jọ sí jahannama sínú jahannama jàmí ńlá papọ̀ kò ní ṣe nìkan kù iná jahannama láàyùbíkí wà láàtúbùkí wà wala tó sàrùtọ́ wà látàdà lórí ẹgbẹ́ látúbìkí wà látàdà iná jahannama látúbìkí kéde kó ń sunkún o kò ní iṣẹ́ ẹnìkan kan kù nínú àwọn ẹni iná àyàfi kó jẹ́ wà látàdà kò sí ní sọ pé òun ó fèlè yìí lẹ̀ gbogbo wọn ni ó ẹwọ̀n ọ̀nà méjèèjì kò ní iṣẹ́ nìkan kù ńlẹ̀ kò sì sẹ́nìkan tí ó fi lẹ̀ ní ìmọ̀ bóyá bóyá tí ń jẹ́ ìyàlọ́ ní pé gbèǹgbèlè ilẹ̀ òtì pẹ̀lú kò wá nífẹ̀ẹ́ nìkálẹ̀ tí a ah, ilé ọba níláyé jẹ sílẹ̀ náà pírẹsidẹ́ntì ni rárá ọlọ́mọjà àwọ̀ náà tẹ́yẹ̀ bá sì ti wọ náà àwọ̀ orí rẹ̀ yóò kọ́ bó ní wá yóò kọ́ bó àwọ̀ orí àwọn kan bẹ àwọ̀ orí làwọn kọ́ fẹ́ bó tí ó ṣí ń bẹ̀ ń bẹ̀ ṣe wá lọ́mọ nínú Suratul A'raf ibi tí a dúró lónìí lágbára ọlọ́run tó bá di ọ̀la ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa a máa tẹ̀síwájú àyà kílaka lónìí 750 àti 51 a máa tẹ̀síwájú ní àyà ẹlẹ́kejìléláàdọ́ta lọ́la abẹ́ ọlọ́run ọba lẹ́gbẹ̀ọ́lá èyí tá a wí nínú ọ̀rọ̀ tó ṣe àṣewí ọlọ́run kó borí ẹ̀jẹ̀ wa èyí tá à sọ tó a àṣì sọ ọlọ́run kó ṣàmójú ẹ kúrò fún wa kó ṣàmójú kúrò fún wa ń èyí táwa náà gbọ́ tó a àṣì gbọ́ ọlọ́run kó há kúrò nínú bí tá à ń fọ̀rọ̀ pamọ́ sí mẹ́jọ onílàkàndì ayé wa ṣàánú ọlọ́run ọba o ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wa ṣàmójú kúrò àwọn àṣìṣe fún wa nàbí wọlé ọlá nàbí wọlé ọlá wà lẹ́yìn ànábì ọ̀bánà ń وتب علينا يا مولانا إنك أنت تواب رحيم واهدنا وافقنا إلى الحق وإلى طريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أقول قولي هذا واستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله